spokesman Garba Shehu described the action of the opposition senators as, hold on, babyish, babyish, advising them to put their time to a better use. Now, this statement by Garba Shehu sounds insulting and, and audacious. What do you think, something? Well, um, let me first of all start from, uh, the, you know, where you said, I mean, the last caller said it may be where the lawmakers are just waking up. Mm. They've never been sleeping. Mm. Yeah, you won't wake up if you've been pretending to be sleeping. Mm. And nobody will wake you up if you are a pretender mm. of sleep. Uh, so um, it's not about sleeping, it's about their political interests. Mm. It's not politically correct for them to impeach and remove a president. Mm. And by extension, state assemblies too <laughs> impeaching and removing a governor, mm. except like um, the one we have in Oyo, where you know they have political issues yes. to trash yes. and they, they they sped up everything you know and same for others that have happened in mm. the past mm. removing deputy governors and all that so i, I think mm. um, that is what has been happening well as for the statement of garba shehu i would have agreed with him in a way if not that uh, one is coming from him two is trivializing the issues mm. Uh, so whether you think they are babies or they are being babyish mm. or not, are they talking about something that should interest you? Even protecting himself. Mm. How protected is Gabashew? Mm. That is calling our <laughs> you know representatives, calling them babies. Mm. You know, so he, he could throw all the insult he has, but it's left to the National Assembly members to also say that we are not being babyish. Yeah. They should also raise, you know, uh, uh, th- uh, th- themselves up to that level mm. of being men. Mm. If they are men politically, they should not even be giving the president the ultimatum. Mm. Begin the process. Mm. If you are serious, it's it's it's it's not political. The APC, the PDP should unite. But like I said, an impeachment that could lead to a, uh, a removal will not happen in Nigeria, especially of a president. Yeah. It will not happen. By the time they, they all go to their caucuses, yes. there be crisis. That one thought that they even need to sign, <laughs> you know, that notice of maybe gross misconduct against, against the president that they will give to the senate president because they have to give it to the senate president. Mm. What if the senate president refuses to even take it? Mm. and shut down the National Assembly, what, what will you do? So they have many ways that they've been merry-go-rounding since 1999 concerning removal of a president. So yeah. I don't see it happening. So that's why I said, in a way, I, I'm tempted to also think along the line, you know, of what Gabashew is saying, even though I'm not trivializing it. Mm. But it's just daring the National Assembly members to do the needful. If mm. they are men, mm. let them also do what the Constitution has allowed them mm. to do. Mm. Hello, good morning. Hello. Hello, good morning, Daddy you. Good morning, sir. You see, this uh, uh, National Assembly, what they are saying that they want to remove the, the president, they can impeach. Mm. It's just a mere talk. They know what they are doing. so <laughs> oh, they are the same carcass. They cannot do anything. They just want to say something that the, the public will know that they are working. They are not doing anything. Even the president himself is not even caring about what is happening because his plan is what to execute his plan already already and it's more almost complete his plan. You, you the journalist, you are almost contributing to, the problem. When the president was crying the other day because he didn't win, nobody cared to ask, sir, where are you crying? What is the problem? Why are you crying? Nobody asked at that time. Because this man was crying because he, he, he did not accomplish his plan. Ah, he was trying that ah, I miss this land. That was the man was trying at that time. <laughs> now the man have succeeded, and the whole nation have been united with uh, his, his, his people. His people, not the kidnapper, not the terrorist. It's his people, his people. Mm. That is, it's his people that are doing this. Mm. That with the plan of the man to fix all the Fulani to become emir in the whole country. That is what his plan. yeah. thank you. Thank May you very much. Thank you very much. <laughs> you know, I'm rather low this morning <laughs> because um, the whole thing is getting very tiresome. And uh, hello, good morning. Hello, good morning. Hello. Uh, hello, good morning. Hello. Uh, yeah, you're here. Hello. You are loud and clear here. Can you hear us? Hello. Oh dear. Hello, we can hear you. Hello. We can hear you. Hello. Okay, let's check out another person. Hello, good morning. Hello, good morning, sir. Good morning, sir. Good morning, Mr. Sansi. Good morning, sir. You know, Laji Akinloye is my name. Ah, you're welcome, Mr. Akinloye. I'm not blaming Gabashiu. Mm. But sincerely, most of our lawmakers too. toothless bulldog. And more, telling us that Buhari should resign, they want to impeach him, chemical, chemical. Like a child's play. Because for my own findings too, in Nigeria, based on the structure, the procedure, the the arrangement, I don't think it can ever it can happen. So hmm. probably mm. what I would just implore them is let them try to give us some bill that will serve as a relief to the masses. As mm. most in the line, mm. people are lamenting. Mm. So uh, even the lawmaker at the state level too, let them do the needful. Mm. Give us a bill that okay, basically for like some of infrastructure be or a that we serve as anti-poverty B. We got that our leaders right. Thank God you. Bless uh, thank, thank you very much. Thank you so. Thank you so much. Um, let me take one more caller and then. Um, hello. Good morning. Hello. Good morning. Hello. Good morning. Oh dear. Okay. Let's check out what is happening on our Facebook wall. Um, I have a key Akinpade Ibukun Emmanuel. Good morning, Uncle Yonju and uh, Mr. Samson Akindele. Impeachment of Buhari is long overdue. Nas just woke up because Abuja is no longer safe. For them. Uh, <laughs> and even the <laughs> life of Mr. President is at risk. The only safe place now is <laughs> under the shadow of the Almighty God. God bless Nigeria. Right? And then I have Hakim Lalikon says, I hope both Garba Shehu and Femi Falana's relatives, uh, Femi Ad- Additional's, uh, yeah, Femi Additional's relatives are not uh, residing in this country with all such uh, of rhetorics that come out from them. Let's act fast. And I wonder why they went on recess now that Nigerians need them most. And then um, Bab Zaleb, welcome again this morning, says, bottom line, it seems that the junta that brought the 45 million naira presidential ticket in 2019 for Buhari are currently ruling this Niger. Uh, uh, and seems have, have stakes in the schemes of people sabotaging the security situation via taking kidnappings, etc., as uh, a business. okay, uh, <laughs> one more, one more. I intend to let uh, most of the contributions on Facebook come on this morning. Ebenezer Adebisi, he says, or she says, whichever it is, the Senate already know the Senate already know that there is fire on the mountain. For them, knowing fully well that those terrorists are already in their midst there in Abuja and they are scared of dying. <laughs> Why have they chosen to keep mute till now? They never cared about Nigerians' uh, point of view back then, but now it has bounced back on them, making them to take small, uh, what's this? Small woto woto. <laughs> I don't know what that means. Woto woto. Woto woto. Okay, small woto woto, sir. <laughs> I'm sorry, <laughs> that lingua is not too familiar with me. Right. So that, that that's from our uh, Facebook. It's loaded there, but. Uh, let's get to talk to, let's get other people who are online now to also contribute to this topic, and then we will go for our first commercial break or second commercial break before we take on another talking point. Hello, good morning. Hello, good morning. Uh, hello, good morning. Good morning, good sir. morning, Uncle. Sir. Uh, good morning, yeah, sir. My, my name is Remy from Tottenham. Oh, okay. You're welcome, Remy. Um, yeah, you see, Shehu Gaba just challenged National Assembly. Mm. He called you baby with your PhD with your master, MA, and all of that, mm-hmm. you consider your baby because you've not been able to do what adults do mm. all these years. Mm. So, mm. exactly, that's what it meant. Mm. That's what it mm. meant. Mm. And what I want to advise people is this but away from all of this politics, mm. I want to beg people be security conscious. Don't go to party if you don't have to go. Avoid crowded places, schools. Mm institutions, churches, mosques, mm. begin to organize basic self defense training for your members. Mm. You can even do a test run of attack. Mm. Eh, Walk out of your home every day as if you are going to be attacked. So you can hmm. be in a conscious mind that anything can happen. Yes, my fellow Christian we say, I rebuke that in Jesus' name. the people that were attacked in, in, in, in our war, rebuke mm. it too. Mm. The clergyman that has been kidnapped, rebuke it too. Because if you think something will change with this man in charge, mm. you are joking. And this National Assembly is an assembly of demagogues. They cannot remove the president. Mm. Have a good morning. Mm. Thank you very much. Great, great, great. Good point. Good point from our friend from uh, Tottenham in the UK. Right, we'll take a short commercial break now. When we come back, we'll continue from here. to serve you better. From natural gas to hydrogen and the energy from the sun, we will continue to reliably deliver energy to the world. Driven to be the dynamic global energy company of choice, we create greater value for our stakeholders with integrity, excellence, and sustainability. We are NNPC Limited, ushering you into a new era of growth NNPC Limited. Energy for today, energy for tomorrow. Guy, if I tell you all this plenty airtime and data, where they take flex? Now dash glow dash me, you go believe. <laughs> dash get for this kind economy. I beg you. Dey there As I buy my glow sim like this, spirit, I first collect one thousand naira welcome bonus, Sarah. As I come recharge, bam, glow knock me ten times airtime bonus. I also enjoy double data. Join. Wait, oh, you mean One thousand naira welcome bonus yes plus ten times airtime bonus yes plus double data again yes papa where's universe na <laughs> the globe the universe na you wan try oh mo no wonder boys dey flex anyhow on top phone two four seven non-stop ehn i tok am my pipo no let grass grow under your leg o oh. go get your glow sim today dial star seven seven seven hash to buy and enjoy ten times airtime bonus plus up to double data also get free twenty thousand naira bonus when you link your NIN to your Glow line. Offer day for both new and existing subscribers. Them. Glow Unlimited. The purpose of education is to turn mirrors into windows. All and sundry are therefore enjoined to key into the academic opportunity brought to you on a platter of gold by the Directorate of Part-Time and Professional Studies of Adeshewu Ogundoyi Polytechnic, Irua. The following courses are therefore available on a part-time basis to acquire ND and HND certificates in Business Administration, Mass Communication, Accountancy, Marketing, Public Administration, Procurement Management, OTM, SLT, LIS, as well as civil engineering, electrical engineering, mechanical engineering, computer engineering, while there are spaces to study art and design, fashion design, asset management, and computer science, as well as science laboratory technology, and many more. What then are you waiting for? Visit our website www.aope.edu.ng. For more inquiries, please call 0803 388 9205 or 0706 289 0990. Come on board the addition of a Polytechnic train where you're assured of a 21st century academic service delivery. 60 years of Nestle Naija and they support Naija people with ogbonge products where they give comfort and well-being. With Vitafoam, hmm, no be just to sleep oh. Vitafoam they give better comfort where they make body dey kampe. For more tori, visit www.vitafoamng.com. Vitafoam, the fine art of living. Ṣé ti ṣe ó ti yá. láti tọ ipasẹ̀ kristi àti tàwọn àpọ́sítélì nìrìn àjò mímọ́ tó ṣe gba orílẹ̀-èdè róòmù lọ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé nínú bíbélì ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o vatican city àyè tó ṣeyebíye fún gbogbo ọmọlẹ́yìn kristi ibẹ̀ là ń lọ lérò yìí làṣẹ wá ń pè yín láti wá farakínra pẹ̀lú àwọn ikọ̀ àti ìríjú ọlọ́run alààyè tí ó léwájú bí àpòsù smo mustapha baba ṣe bí ọba prophet sam ojo baba authority àti prophetess morenikeji bí adeleke egbin ọ̀run pẹ̀lú big bọ́lájí tí gbogbo wa ó sì jẹ́ alábàápín nínú ayọ̀ àti ìdùnnú nípasẹ̀ ìkéde ìrere jésù monday ọjọ́ karùn-ún sí monday ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún yìí ìrìn àjò sórílẹ̀-èdè rome yóò wáyé àǹfààní ibẹ̀ ni pé schengen visa la máa lò lọ òòyà tètè gbéra pa báyìí láti lọ forúkọ sílẹ̀ nílé you fit fly tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero nine three hundred twenty ninety six website youfitfly.com ẹ jẹ́ ká lọ sí rome ní vatican city ká lè di senior jp. power oil power oil. big protein breakfast àṣírí ibẹ̀ nìyẹn bí ìyá mi máa ṣe ń jí láfẹ̀mọ́jú wọ́n á ṣe oúnjẹ fún wa kí wọ́n tó sáré lọ sí ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà bàbá wa máa ń ṣiṣẹ́ dalẹ́ wọ́n sì tún jí lówùúrọ̀ láti gbé mi lọ sí ilé ẹ̀kọ́ kò wá sí bó ṣe lè di gádígádí tó kì í rìn wọn láti máa bá mi ṣeré ìdí rèé tí wọn kì kúrò nílé láì jẹ big protein breakfast. bẹ̀rẹ̀ ọjọ́ rẹ pẹ̀lú oúnjẹ òwúrọ̀ tó kún fún big protein amárata kébé. pink Reach for your peak. You're welcome back, and um, just uh, glancing at uh, the monitor here to check out uh, the comments on our Facebook wall. There is Olushogo Ifaluro here with a comment that FG and Oyo government should please do something about Olodo Road right from before Olodo Garage a bus entered into a ditch yesterday. It should be an emergency situation. If you want to link that with what is happening throughout the nooks and crannies of uh, Ibadan in particular, I don't know what obtains in other parts of Oyo State. I think the uh, intra city roads needs to be declared, uh, or state of emergency needs to be declared on intra city roads. Virtually everywhere you go now, there are potholes we used to call them potholes, but some of them are be, beginning to be ditches now. gullies. Gullies. Uh, you, you, you, know, and I just want us to spend one minute to appeal again to the Oyo State, uh, particularly Ostroma. It's, you know. I don't know if Ostroma, if they are still working, uh, if they are still working and they have funding challenges, they mm. should they should speak to us discreetly so that we can help you can help them by appealing to the government so that we can help the people Mm. Um, this every week when I come to Ibadan, and I just whether I'm whichever way I'm passing through, mm. you have all these embarrassing, dangerous gullies that have been formed on the road. That of Genesis there after challenge, if you are going to Malete, has been there for ages. But but the roundabout. Yes, mm. that has been there. And when if you pass through there when it's raining, you see the flood as if there is no drainage when you as as a train journalist if i get to a new town mm. what i do is to drive around and see the state of the road or the facilities and the first thing you see is the road you are driving on that will tell you whether there is government or whether government is effective or not mm. or your state government when it comes to road main ten ance they are not doing well at all mm. we need to say the way it is mm. if you are building new roads and you cannot maintain the old ones then the new ones you are doing will soon also get to that state of dis uh, uh, uh disrepair what are you going to do mm. you have a road maintenance agency what are they doing of course these are the things that even local government should do but mm. they've taken over the duties of local government and they are not even delivering that the way it should be allow local government to run the way they should run they will fix these roads mm. it's a shame mm. Mm. it's a shame and we use this as an opportunity to appeal to the Oyo State government because um, uh, the way it was before, in fact, um, <clears throat> I think throughout the length and breadth of this corridor, this particular axis of Ibadan, street lights are completely off now. I don't know what the problem actually diesel. is. Oh, diesel. Yeah, I'm thinking for them. Mm. Uh, I'm not saying that's what they are saying. Uh. They will tell you diesel is costly. And when we we said it, that this thing is not sustainable. Uh. Aha. and they felt oh okay oh it's too when you do solar it's it's more capital intensive yeah. yes but you can do solar in phases yeah but yeah. what we found now is not sustainable you are just giving people something to cheer mm. for a while mm. and you cannot continue from there now diesel is the cost is going up and mm. you can no longer fund it mm. because it's supposed to be in the budget and mm. if this thing are except you now put in more through supplementary budget you can't do anything mm. so that is why you now find those places becoming darker again may god help you when you are driving at night like yeah. i did yeah. yesterday in the rain it's again much, it's much worse now ah the water will hmm. cover mm. up all these potholes all these gullies you won't know when you run into it mm. many vehicles are getting damaged on hmm. the roads of ibadan hmm. well Uh, it's an appeal. I'm sure it's been considered already. I'm talking about at least let's have palliatives. We talked about mm. this three weeks ago, and we uh, thought two weeks ago something will have been done. Mm, we've been talking about it, but uh, it, it hasn't happened. We will yet. keep talking about it. By the way, we will come and talk about it again next week if nothing Some done. people are not comfortable hearing mm. about this. Ah, no, we have to. They have no choice. Uh, you no. have to listen. Mm. Many injured as unknown gunmen attack or war. The second time in seven weeks. Only three persons injured, says the police. Uh, barely seven weeks after the terrorist attack, uh, worshippers at Owo in Ondo State, some unknown gunmen have again uh, attacked the ancient town. Many people said uh, were said to have been injured in the attack, which took place uh, yesterday evening at Folahomi Junction, where a construction company called Kremberg Construction Company was uh, located. I imagine the first reaction from most discerning minds is Owo again. And I like to echo that <laughs> exclamation to something. Owo again, oh. Ah, well, um, I, I, don't know what um, what has changed between when the Catholic Church attack happened and the one they are reporting now. In terms of security, in terms measures? of security measures from mm. the state government, especially with the um, uh, Western Nigerian Security Network, codename Amotekun, they mm. said it will never happen again. Mm. That they were going to beef up the security. Why that town? What's the interest mm. in our war? It's, uh, it's, it's uh, the governor's hometown. Yes, and the governor has has not been, you know, I, I mean, when it comes to security, he's always been there. He has he has been like the only one really talking in the southwest Mm. Maybe that's why he's also attracting this kind of thing to his hometown. Mm. Somebody really need to find out what is mm. the hmm. interest hmm. of these terrorists or bandits in our war hmm. that they've been attacked for the second time in less than two months. Uh, somebody should find out. And if Amotekun, if they are leaving some stones unturned, unturned, they have to do something about it. The police, Nigerian police, is overwhelmed. Yeah I'm saying it on radio because mm. they don't even have the right equipment to do all these things. Yes, it's a regimented setting. Mm. When they ask to do things, they go there to do it. But do they have everything to work with? They do not have it. So they need support, mm. you know, from other security and citizens who are supposed to give information mm. to them. Thank you. Uh, Bukola Oluwadara Oniide, we also share your grief concerning the road uh, on Olodo Ibadan Olodo <laughs> <laughs> axis. <laughs> well, we have to, he's, he's even appealing here. He, he, said, uh, uh, I usually slow down the vehicle while driving down towards where the ditch is. Governor should please act fast. I, I went to Dugbe yesterday, where you mm. have broken house. When before you get to Dugbe, mm. that after after passing through Kebola, mm. you know there is this when you need to turn into mm. that place that that gully has been there yeah. for yeah. months mm. and it's getting deeper and wider in fact motorists now will now have to go through uh, cocoa house they mm. will now make a right turn yeah. into uh, dugbe and all those places dugbe alawo and all those places and there's a government in town. you want to talk about under the molete bridge. everywhere Terrible. almost almost all the roads. Terrible. perhaps the road that you say it's it's a bit where you can have some sanity is the road from gate to mokola. yeah and then the ones on um, jericho uh, ah, axis exactly jericho Th those ones mm. but the, this these other roads it's human beings that are using this road mr governor mm. please mm. help the citizens and help yourself. Mm. right we have callers who have been wanting to come in hello good morning hello good morning. oh good morning. good morning sir. good morning. sister. Taiwo calling from London. Oh, my sister. Good morning. morning yeah. How is the heat in London? Yeah, uh, just I say that again, sir. I said, I said, how is the heat in London? Everything is fine, thank God. Ah, okay. We are well. Mm. And I wish Nigeria is just like London. Uh, Nigeria is cool now. Passionate we understand that you are on no, about cool. Ibadan is cool. Uh, yours is 40, 40 degrees Celsius. The weather, the weather, weather yes. yes. No, it's gone Oh, okay. It's uh, not too. It's it's, it's bearable. Oh, okay. Moment. Okay. Getting better. Okay. Yeah. Please go ahead just with your comment. Support your, just to support your assertion. Yes, please. That the chicken are common to roost. Mm. Um, I'd like to read this. First, it came for the socialists, mm. and hmm. I did not speak out mm. because I was not a socialist. Mm. Then they came for the trade unionists, and I did not speak because mm. I was not a trade unionist. Mm. Then they came for the Jews, I did not speak because I mm. was not a Jew. Then they came for me, and there was no one left to speak for me. How many times have we been saying that President Buhari is not fit for purpose? And we were termed Buhari's haters. Hmm. Now, terrorists have come to our doorstep. Mm. Can you imagine Owo? When they were doing it in the north, we were crying. It mm. has to stop. Mm. People think, oh, let them kill themselves. They are killing themselves. Yeah. But they are Nigerians for crying out loud. They are hmm. Nigerians. Hmm. Now it has come to us. We're now jittery out there any any any any Yoruba man to be different. Mm. When you were saying uh, eh, they are Hausas, they are Fulanis, let them kill themselves. Mm. You're now jittery. Now they have come to you. If you had shouted, if you cried out then, maybe Buhari would have done something. He mm. did nothing. What uh, that makes me believe that it's part and parcel of this. We know how to And pray. he has given up. He has given the country up to terrorists. Mm. We know how and to pray. We know how to pray in Nigeria. Doing. We will keep on praying and uh, hoping that we will back it up with prayer corresponding physical action. Excuse me, mm. prayer will not do anything. God has given Nigerians everything. Mm. Nigeria is the best country in the world. I mm. can tell you. Yes, yes. Because God is mm. so great. God is so gracious to us. Mm. But we do not, we do not appreciate what God has done to us. Mm. Thank you very because much. Because we're spoiled child. Nigerians are spoiled child. We're, we're spoiled children. Mm. Thank you very much, my dear sister Taiwo. Your people uh, are dying. Your people are <laughs> dying. Thank you, thank now you so much. The chicken has come home to roast. Uh, now we're jittery. Uh, mm. How dare you, man say, uh, mm. uh, hello, hello. When they were killing Fulanis, you were not afraid. Hello, good morning. Have a nice Thank you very much, my sister. Hello, good morning. Hello, good morning. Yeah, good morning, sir. Yeah, good morning. You are our last caller this morning, so make it. Uh, okay, Mr. Please, I want you to be to advise all those who are calling from America. Mm. Many of them don't know what is happening in Nigeria. Hmm. Yoruba and Igbo, we have been shouting for Buhari that mm. is correct all this nonsense that is happening in Nigeria. Mm. We are mm. in charge, we Yoruba, we are not keeping quiet. Mm. That's why we, we create Amotekun. Before hmm. we can create Amotekun, all these people are shouting that, no, we should not do it. So those who are coming from America, they don't know what is happening in Nigeria. Mm. Anytime they call, please advise them. Yeah. stop talking rubbish. Ah, ah, <laughs> ah, okay, no. okay, my brother. Uh, uh, you, you want to, your, your last no, word? No, no. I, I, one needs to caution the last caller. Yes, you, you can't yes. say what people are saying is rubbish. It's rubbish, no. Uh, you know, no, you, you won't allow that. that kind of word to come mm. against your words. Mm. So I, I think that's just it. I've just been getting messages. Yeah. Some, the, some people might even consider his own rubbish. On the too. state of the road, they mm. said the portion of Olodo, yeah. that aji that we're talking about, is almost impassable. God help you if you don't have a very bright headlamp at night. At night and of course you know what can happen. Mm. I, I think Oyo State government, if they've not been sleeping, they should do what they have to do. Uh, mm. Somebody sent me message that ah, it's uh, it's about money. Maybe they don't have money to do all these things. Mm. Let them help themselves to help yeah. the people. Thank you very much, Augustine Ojemeke, Tayo Francis, Bukola Oluwadara, Ayotunde Ayodiran. Uh, ọmọbaṣọ̀run abíọ́lá adéníyòye wọlé babzaleb adéníyè adébáyọ̀ bámidélé ayọ̀délé and olùṣògo ifálúrò and so many others on facebook thank you for your contributions and all those who have been calling on our three lines we say god bless you very much and of course uh, our studio analyst for today samson akindele samson thank you very much thank you, you for having me god bless nigeria back. Uh, dj bright has been the studio manager on duty merry gift sunday has been sorting out the posts as usual on our Facebook wall. Thanks for joining me this morning. Please do the same tomorrow morning with my colleague Lulu Fadoju. Uh, Yinka Olatuberu takes over from here for fresh uh, sports update. But before I go, I'd like to leave you with this prayer. May God bless you with the kind of money that you will have. That even if you arrive late for your traditional marriage, your father in law will be apologizing. He'll be like, My son, I'm sorry you came here late uh, it's our fault. We woke up too early. That's what is called money talks. An excellent day to all of us out there. Receive it, enjoy it, and thank God for it. My name is Nyojo Adigute. Bye for now. lovely Nigerians uh, and non Nigerians under uh, the sound of my voice this morning. It is my pleasure to welcome you to a fresh edition of Fresh Port on Fresh FM 105.9. You know what it is? This is Fresh FM Nigeria headquarters, situated in Ayefele Music House, Challenge Area in Ibadan. Ladies and gentlemen, it is my pleasure to declare this morning that it is 4 o'clock again, just increase your you're still doubt about what that means. It's time and time again for us to Chris please cross the length and breadth of the world of sport, I tell you for free, ladies and gentlemen, we're going to celebrate top stories making the waves in the world of sport. Fresh FM 105.9. Gentlemen, this station we keep getting popular because we have the formula to always make your day spectacular. You know, we will never, never decline to keep you inclined and abreast about the best news making the waves. My name is Olanyika Olatuberu Hevers, the mayor. thing his lifetime achievements and actions was done in Lagos. And after so many football gladiators, the football fraternity converged in Lagos to celebrate Slim Balogun, who is the first professional footballer in Nigeria, the first professional football coach as a Nigerian. Are we going to take some reactions? Of note, is the squabble between the president of Nigerian Football Federation and SY Super Eagles coach Chief Adegboyo Nigbide about the state of Nigerian football. Don't let me bore you with remarks for Martis. Let's get a shoot on the way. As I promised you, we're going to start from the Commonwealth Games less than 24 hours before the official start of the 2022 Commonwealth Games in Birmingham in United Kingdom. Team Nigeria is ready to take on the rest of the Commonwealth countries. The battle for sports supremacy is on. Fresh from smashing the world record at the 2022 World Championship in uh, in Oregon, USA, Toby Loba Muson will be aiming to successfully defend the gold medal she won in 2018 edition of the Games. Also, World Athletics Championships silver medalist. AC Bruman will be the senior Jovolize, the long jump event in which she won bronze at the 2020 Tokyo Olympic Games in wrestling. Blessing Dodo won gold at the last Commonwealth Games in Gold Coast, Australia, in the women's 68 kg category. Also, Oduma Adekroye. Ladies and gentlemen, we defend our gold medal in the women's wrestling 57 kg category just as minute, Adeniyi won gold in the 62 kg. Okay, the table tennis contingent led led by Haruna Kodri, which includes Olajide Omotayo. All, on the silver medals they earned at the Gold Coast, we hope to improve on that. Nigeria athletes competing in powerlifting event uh, will also be aiming to beat all comers and better the four gold medals the country picked uh, up at the Gold Coast uh, via Ronald Ezuriken, Esther Onyema, Ndidi Nwosu, and Abdulaziz Ibrahim. Okay, ladies and gentlemen, Nigerian para athletes among the best in the world would be sure to provide student tests to their challengers from other nations. Yetunde Odunuga, Milcent, Agbogulemam, and would be set to improve on their bronze medals achievement in boxing from 2018. In total, let me confirm to you, Team Nigeria won nine gold medals, nine silver medals, and six bronze medals from eight sporting events in gold Coast in 2018. This time around, Nigeria will be competing in nine sports. These nine sports are athletics, boxing, table tennis, judo, weightlifting, wrestling, para athletics, para powerlifting, para table tennis. Okay, away from that, Nigeria International, former Nigeria International. Remember him, Benedict Akuebo, who is among the list of presidential aspirants bidding to replace Amaju Mevepenik as Nigerian Football Federation. Yesterday met with some club owners, the Club Owners Association of Nigeria. Akuebo was received in the audience by executive members of the club association, the Nigerian Professional Football League, led by Chief Barrister Isaac Danladi who is the chairman, Chief Aloy Chukwemeka, Executive Secretary, and Jude Ayandufol, who is the coordinator in Abuja. According to Aloy Chukwemeka, who did not provide much details about Akwebu visit, just said it was a consultative meeting between both parties and nothing more. With Amaju Mevi Pinnick ending in September, the Nigerian Football Federation has said Saturday, the 10th of August 2022, for its annual General Assembly to pave way for new elections into the board. In a separate development, the club owners executive also met with the league management company to review the domestic season that ended about a month ago and underscore the projections for the next season. They call that the pride of Rivers, Rivers United were crowned champions of the 2021-2022 NPFL season after finishing on top of the law with 77 points from 38 match days. Okay, away from that, ladies and gentlemen, Nigerian football fraternity joined the family of the Slim Thunder Balogun to celebrate 50 years of memorial of the country's first professional football player and coach, the Thunder Palogun Foundation, and the book launch that chronicles the events of his lifetime of this great Nigerian footballer were launched. Chief Adegboye Onibide, who is a former Super Eagles coach, Amaju Mevipinik NFL president, Shola Aikekun, who is the Chief Executive Chairman of Lagos State Sports Commission, and Rafiu Ladiko, President of Nigerian Supporters Club, has this to say. Teslim Atumi Balogun is the greatest, or let me say worse now, but I still believe is the greatest player Nigeria has ever produced when we play in Warriors, you eh? see, Thunder Balogun, the shot will pass your belly oh. Anybody that had a very strong shot, we used to call him, we used to nickname him Thunder Balogun. We all had all those legends, all those stories when we were younger that if he takes a shot and it, um, gets to your belly, you just pass through and come to the other side. Um, unfortunately, there are no records then like Twitter now to, re- to record those social media events, but uh, we know how far those legends went and he shaped and altered the lives of many of us here today. Today, we will not forget me. We cannot forget him because he did all those good things as a footballer, as a coach, as a Nigerian. Ladies and gentlemen, just in case you're just joining the train, this is where you should be at this present time. Fresh water on your feel good radio. Fresh FM 105.9. Meanwhile, same at the event, at the same event, former Super Eagles coach and SYNFF Technical Director, Chief Adebayo Onigwinde, shared his thoughts about the health and the state and the state of Nigerian football in recent times, which in his word, Nigerian football could just be nosediving. At the same event, let's make listen to Adebayo Onigwide. welcome the intrusion of government into football. So you can understand why Nigerian football is nosediving, is going down. I told you I've been to more than 40 countries in Africa. There is no country, I've not seen many countries that have more talents in football than Nigeria. But what are we doing with them? Are we developing them? There's no meaningful developmental program. And- <laughs> Amodakeke Chief, was saying this, was making this assertion. Ladies and gentlemen, present in that occasion at the Thunder Balogun Memorial was the NFL president, Amaju Mervin Pinnick. Just in case you think the NFL president will just keep mute, in a swift reaction, these are the thoughts of Amaju Mervin Pinnick about the state of Nigerian football. NFL cannot be when Fatima, I hope you stand up. You just won the under 17 Waffle Cup. NFL cannot be nosediving when we just won the under 20 Waffle Cup when all our female teams have qualified for the World Cup. Regrettably, our Super Eagles did not qualify, but it's football. And it's not just qualifying, we have a symbiotic system of transition from the junior team to the intermediate and to the senior national teams. I'm Maju Mevi just said Nigerian football is not nose diving. Chief big Onibigde, respected football personality all over the world, just said Nigerian football could just be nose diving. What do we mean by nose diving? It's just going down the drain, Ladies and gentlemen, the big question in the mind of Nigerians is Nigeria football really knows diving. Also, yesterday news were flying around that Nigeria could just be interested in hosting the African Cup of Nations 2025. The initial host Guinea. So many football experts around the continent believe Guinea might not just be ready to host the Bahrain tournament. But ladies and gentlemen, Amaju Mevipinic is still on the show, confirming Nigerian readiness to host the showpiece we are putting a bid together to host the 2025 AFCON because likely it's going to be taken away from gaming. And um, we are going to be co hosting with Benin Republic. The ministry or the minister has given his endorsement to it. Then we're also putting a bid together to host the African Women's Nations Cup in 2024. Okay, in a related development, ladies and gentlemen, Africa Soccer Ruling Body, through one of its officers, an official, has dismissed insinuations that Nigeria and Benin Republic are preparing to take over the Austrian right of 2025 African Cup of Nations from Guinea. Football stakeholders have been doubting the readiness of this nation, Guinea, to stage the biennial event. Half top officer, who remained anonymous, told some reporters that Guinea remained the host. Nigeria alas hosted the African Cup of Nations in 2000. 2000. The first time Nigeria hosted a one was in 1980. Ladies and gentlemen, we have some bills to play. Let's go on this commercial break. When we are back, Freshport continues. And we are back. It is season three. Yes, spell Dangote and become a multimillionaire. Category one, pick up the scratch card in bags of Dangote cement and win instantly. Category two, pick up the scratch cards in bags of Dangote cement to spell D A N G O T E and qualify to win a million naira star prize. Category three, pick up the scratch cards in bags of Dangote cement to spell D A N G O T E and qualify to win five million naira mega star prize. When you pick an alphabet with an eagle, one of the alphabets must carry the Dangote eagle logo for you to win the mega star prize and conditions apply. ṣé ọjà tí o rà ti bàjẹ́ tàbí kò wọ̀ mọ́ fi ọkàn balẹ̀ jumia wà fún ẹ láti ràn ẹ́ lọ́wọ́ o lè ṣe ìbéèrè fún ọjà kó sì tún dá padà tí kò bá tẹ́ ẹ lọ́rùn o lè ṣe gbogbo èyí nínú ilé rẹ tàbí ibi iṣẹ́ rẹ ní ìrọ̀rùn látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ láti dá ọjà ẹ padà lọ sí abala ṣíṣe ìbéèrè fún ọjà rẹ yan ọjà náà kó wá tẹ return kó sì tẹ̀lé àwọn ìgbésẹ̀ díẹ̀ tán bá gbé a ó rán kiri láti wá gba ọjà tí o fẹ́ dá padà wọn ò ní gbowó gbígbé tàbí owó ìkọ̀kọ̀ jumia your everyday delivered. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. deciding your next move, how important was it for you that he was here? Well, I was with him three years uh, at Ajax, and I know uh, his style uh, of playing. Uh, yeah, with him I improve a lot, to be honest. And yeah, he's here, you know, in Manchester now. So again, the opportunity was there, and for sure, he's uh, very important in my my transfer. How would you describe Eric as a coach? What what stands out about him? Well, fair intensity for sure, good football, winning mentality, you know, that's the most important. Uh, yeah. Um, he seems to be very clear about what he wants. He tells his players what he wants. How important is that as a player? Well, uh, every player need to to have the things clear, you know. I think he's very clear also. So with him, yeah, every day you can you can learn, and then in the game you can understand also the football, you know. That's in tactic, you know, in everything. So yeah. You said that he, he helped you to improve. How did he help you to improve? Yeah, how we can understand the football, you know, the, the situations, you know, the decisions inside, uh, inside the pitch. Um, yeah, in every detail. He's there in every detail. If somebody had told you when, when you were a young boy in Argentina that you would be playing for Manchester United, what would you have thought? No, no, because uh, in the beginning not so much people believe in me, you know. So yeah, it's difficult. It's difficult in Argentina, especially when you when you start. You know, when you start to play football, it's difficult that you're gonna. It's like you don't think for sure. Uh, we believe in ourselves, but it's difficult to to take this uh, step. You know, because big big step. So yeah, it's not it's not easy to to think. In, for example, when I play in Manchester United, you know, yeah, I think it's difficult. Do you have a message for the United fans? Anything you'd like to say to the supporters of the club? I, I will give my my hundred percent every game, every training. For sure, also the team will do it. So we will play as a team, and for sure I, I know the the fans from Manchester United. I I watch the I watch videos I, when I watch the games also. You know, some opinions also, and the the, the fans from Manchester United are, are so crazy. Eh? <laughs> but I like I like that that passion. You know. Okay, welcome back from the break. Just in case you were wondering, whose voice was that? Manchester United. Latest signing Lisandro Martinez giving his first presser, his first interview as a United player. You can recall on 17th of July, the 20-time English champions announced that they have reached an agreement with the Dutch champions Ajax Amsterdam for the transfer of the 24-year-old, who then flew to Manchester. Lisandro Martinez, who was a key member for Ajax last season, scoring once and providing four assists in 36 appearances in all competition, where he played 120 times for the Dutch Giants. He has now joined Eric Tehag Revolution in Manchester United. Stay talking about Manchester United transfer stories Manchester United reportedly doubled down on their insistence that Cristiano Don Zavero Ronaldo will not be sold this summer. Since the beginning of July, it's been widely claimed that the 37 year old wants out of Manchester United and away from that. Christian Eriksen and Lissandro Martinez were reportedly they made their unofficial, unofficial debut for Manchester United yesterday in a close all friendly against the Wales team. Paris Saint-Germain defender Payson Kimpembe has legend is not interest from Chelsea to, reign, to remain at the Park de Princes. Ladies and gentlemen, before we say our BY is on the show, and uh, Steven Gerrard is also in the news. There is new a new captain in the Aston Villa team. He has to be the Scotland international. Joy McGinn is the new Aston Villa captain. Emiliano Martinez, the Argentine, will be the vice captain. Ashley Younger will be the, another captain in the club. Tyron Mings, the England defender, will no longer be the captain. Meanwhile, Everton have also signed Ruben Vegel from Sporting Lisbon. Germany defeated France two goals to one to book a place against the three Lionesses of England in the final of the women's 22. Ladies and gentlemen, it is a convenient sport to put the brakes on today's show. Throwback the edition of Fresh Port on Fresh FM 105.9. Many thanks to you for listening. Many thanks to you for choosing this radio dad. Many thanks to my studio manager, DJ Bright, for a job well done. The producer of the show has been Kenny Ogumiloro. Thank you so very much. My name is Olanyika Olatoberu the mayor's sport is signing out MOS first of his name with a big promise that I will always still see you, you, you, you, and you around here, which is the sporting arena. You know what, people? Stay safe, stay out of trouble, no matter the matter. Stay positive. God bless your hustle. shoprite wàá rí gbogbo àwọn nǹkan tó o bá ń wá àwọn ọjà bíi pepsi onígò méjìlá tíìmù tàbí mirinda five hundred ml fún ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn-ún mẹ́fà náírà dín kan àti energy drink slick climax three thirty ml fún ọgọ́rùn-ún méjìlélọ́gọ́ta náírà dín kọ́bọ̀ kan ó ń bẹ títí oṣù kẹjọ ọjọ́ keje twenty twenty two shoprite ìdíyelé tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbà. ìdíyelé tó ṣe fọkàn tán nígbà gbogbo. big protein breakfast àṣírí ibẹ̀ nìyẹn ìyá mi máa ṣe ń jí láfẹ̀mọ́jú wọ́n á se oúnjẹ fún wa kí wọ́n tó sáré lọ sí ibi lọ́pọ̀lọpọ̀ ìgbà bàbá wa máa ń ṣiṣẹ́ dalẹ́ wọ́n sì tún dín lówùúrọ̀ láti gbé mi lọ sí ilé ẹ̀kọ́ kò wá sí bó ṣe lè di gádígádí tó kì í rìn wọn láti máa bá mi ṣeré ìdí ìrètí wọn kì í kúrò nílé láì jẹ big protein breakfast. bẹ̀rẹ̀ ọjọ́ rẹ pẹ̀lú oúnjẹ òwúrọ̀ tó kún fún big protein amárata kébé. pink rich for your pig. power oil power oil. What? What's that? What happened? See, oh, I just bought 1000 Naira Glow data, and instead of the usual, I got 3.9 gigabytes. <laughs> Guy, I swear, that's how I saw it too. I bought 2000 Naira data yesterday, and I got a whopping 9.2 gigabytes. Wow! Glow data is just always bigger. <laughs> yep, and always better. I swear down. <laughs> Babe, why are you removing your SIM? I'm leaving this network and getting a Glow SIM immediately. And I'm not giving you my new number. You're on probation. Why didn't you tell me about this new Glow data plans? Glow new data plans. Always bigger, always better. Ah. <laughs> Babe, sorry now. <laughs> yes, get a Glow SIM card today and enjoy bigger, better data on the Glow network. Just dial star 777 hash and choose your plan. And if you link your NIN to your Glow line, up to free 20,000 Naira bonus awaits you. Glow Unlimited. <laughs> àkókò àríyá ti tó hero hunter hundred ti gbé ọdún kan ọdún aládùn kan tí a ti fi sin àwọn ọmọ nàìjíríà tí a sì dúró lóòótọ́ sílérí wa ẹ̀rọ tó gbámúṣé máìlèjì tó ju akọ ẹgbẹ́ ẹ lọ oògùn agbẹ́rùlẹ́yìn tó ń le koko àti fẹ́rẹ̀mù oníbejì à ń gbé pẹ̀lú ìwúrí ẹ̀mí nàìjíríà tí ó ṣe é borí. fún àfikún àlàyé ẹ pé zero eight zero zero eight zero zero eight zero eight zero. hero hunter hundred ó lágbára ó ṣe é gbọ́k broccoli. Erisco tomato. Ah. ìyá Bọ́lá mo fọ́ o. Oúnjẹ yín yìí lékè kà. Ṣé ni òórùn aládùn rẹ̀ gbalẹ́bòde? Wo ọ̀rẹ́ mi, báwo ni oúnjẹ mi ò sí ní màtà sọ́sọ́ pẹ̀lú ohun tí Erisco ń ṣe fún mi báyìí? Ojúlówó tomatoes Erisco ti wà ní alápò ńlá tí owó rẹ̀ ò sì pani lára rárá. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni, àti wípé àǹfààní ìdíwó gidi wà tí o bá ti rà À ah, eléyìí ń da o. Ó wá túmọ̀ sí wípé a lè bẹ̀rẹ̀ sí sanwó kékeré. Fi ti oúnjẹ púpọ̀. <laughs> Ó yá ṣe oúnjẹ má ní gbàgbé tirẹ̀ pẹ̀lú ojúlówó Erisco, Ríjìpò àti Nàjíkò alápò tí a ò fohùn kó ń lú. Ó sì ti ti wà nínú àpò ńlá káàkiri orílẹ̀-èdè wa. Yára jẹ àǹfààní ìdíwó ńlá àti àìmọ àìmọye èròjà aṣara lóore inú tòmátò yìí. a ah, ọ̀rẹ́ ṣé mo dẹ̀ lè sáré tọ́ kékeré wò báyìí. tọ́kì ni wò lára tí ẹ jọ. <laughs> iléeṣẹ́ oúnjẹ Erisco ló ń fọ oúnjẹ tó ṣara lóore bọ́ gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀. Erisco tomato paste. constantly support Nigerians with consistent quality products for comfort and well-being. With Vitafoam, you don't just sleep. We give you comfort that gets you recharged. For more information, visit www.vitafilmng.com. Vitafilm, the fine art of living. Big protein breakfast, Ashiri ibẹ̀ bí ìyá mi máa ṣe ń jí láfẹ̀mọ́jú wọ́n á se oúnjẹ fún wa kí wọ́n tó sáré lọ sí ibiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà bàbá wa máa ń ṣiṣẹ́ dalẹ́ wọ́n sì tún dín lówùúrọ̀ láti gbé mi lọ sí ilé ẹ̀kọ́ kò wá sí bó ṣe lè di gádígádí tó kì í rìn wọn láti máa bá mi ṣeré ìdí ìrètí wọ kí n kúrò nílé láì jẹ big protein breakfast. bẹ̀rẹ̀ ọjọ́ rẹ pẹ̀lú oúnjẹ òwúrọ̀ tó kún fún big protein amárata kébé. peak rich for your pig. Fresh one zero oh five point nine FM. Professionalism nurtured by experience. tágbà bá ọmọdé wọn pa lọ́lọ́ ní òwò lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ òwò tí wọ́n bá ṣèbàjẹ́ a ó ṣì gbà fún wọn ní òwò. jẹ́ a máa bá wọn sọ ọmọ ṣe hùwà ìbàjẹ́ mọ́ o. them everywhere. On the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. you like to see them flee and leave this land so full of problems. them everywhere, in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely, there's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. see the children? You like to see the children? Do you like to see the children? You like to see them die, brother? You like to see the children? You like to see the children? Do you like to see the children? You like to see them die? lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójúsókè wa gba òwò tágbà bá ń rojọ́ ọmọdé wọn pa lọ́lọ́lọ́lọ́ ní òwò lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ o tí wọ́n bá ṣèbàjẹ́ a ó ṣìgbà fún wọn ni o ọ̀rẹ́ ẹ jẹ́ a máa sọ jẹ́ a máa bá wọn sọ ẹ máa bá wọn sọ ẹ máa bá wọn sọ ẹ máa bá wọn sọ. ọmọ ṣe wùwà ìgbà yìí o. Let's go again. You are in this all those people in high places. <laughs> all these hungry leaders stealing from the poor. speak out for the poor, for the young. ọmọdé ìgbójú sókè wá gbá òwò tágbà bá ń rojọ́ ọmọdé wọn pa lọ́lọ́lọ́lọ́ ní ìhòòhò lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ o tí wọ́n bá ṣèbàjẹ́ a ó ṣìgbà fún wọn ni o ọ̀rẹ́ ẹ̀ jẹ́ a máa sọ jẹ́ a máa bá wọn sọ ẹ máa bá wọn sọ ẹ máa bá wọn sọ ẹ máa bá wọn sọ. let's go again People in high places, all these hungry leaders stealing from the poor, monsters, for the poor, for the young people. Speak out for the children. Ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. Ta ló ń múnú wa dùn. Fresh FM. Ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh FM. Ń máa yé wa Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh FM one oh five point nine. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gání màsítà o. ta ló ń múṣẹ́ wáyà o. Fresh FM. ó ṣètò tó ń kọ́ni lọ́gbọ̀n. Fresh FM. lókè lè dandan fún ni lóye. Fresh FM. ìròyìn lóríṣiríṣi. Fresh FM. ìròyìn tó tún gbẹnu tán. Fresh FM. Ìbàdàn. Fresh FM. Fresh FM. Fresh FM one oh five point nine. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gání màsítà o. ta ló ń bá àpò lówó. Fresh FM. iléeṣẹ́ àfi ń búrẹ́kẹ́. Fresh FM. táwọn fi wọ́n wọlé lójoojúmọ́. Fresh FM. láti jẹ́ gbádùn ní ìyọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM. olórí ọ̀lẹ́. Fresh FM. Fresh FM. Fresh FM wà ló fà ẹ̀kọ́ náà. Fresh FM. Fresh FM. Fresh FM ọ̀gá ní màsà ó ẹ̀ ṣe tẹ́ ń gbọ́. Yeah. àwọn ní àgbénu omi ríran tẹ́jẹ́ ìlà ìwò rè bẹ́ẹ̀ bá láàmú ní ọ̀la làámú mm-hmm. wọ́n gbìyànjú bí ká há sọ́nà sókà mm. àmọ́ ọlọ́run ọba tí kì í fi èèyàn tiẹ̀ sílẹ̀ èkó èkó bá ìwò látò fi kún. bẹ́ẹ̀ni ẹnìkan yìí dí omi lọ́nà kọmọ kọjá àfi tí èèyàn bá la <laughs> àwọn ọ̀nà sọ́gbà <laughs> tí aṣọ ìbora ìlápò sọ̀bọ̀ rẹ̀ lápò ẹ̀. slippers yìí ní bọ́kù kẹ̀kẹ́ ìyálé epo. kẹ̀kẹ́ ìyálé epo hmm. mo á wò pé tó ọ̀nà tó bá gbólógì ni ọgbọ́n. ẹni tí àjọ akọ̀wọ̀ ẹni tá a wá ẹ̀fọ́ ẹ̀fọ́ gbọ́dọ̀ mọ́ ni àlùbọ́sà pọ̀pọ̀fù ilá pọ̀pọ̀fù tó ní ìsìn o àwọn bọ́ọ̀nì gé pọ̀pọ̀. mo ni o ẹni tá a wá jọ ń kọ́ wọ̀ níbo ni kíní ti bí ń kọ́ mu ẹ̀yin tún ní ju tèmi lọ àwọn ọmọ òkúgbàjà ẹ̀yin inú sáà Fọlárin òkúgbàjà lájọ ń bọ̀. Ah, bàbá télọ̀. ẹ <laughs> ẹ̀yin tó ní agboolé tí a ti mọ̀ yìí. Ah, ológun dólógun mọ ẹjọ dára yín. kò télọ̀ ọ̀dà sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ̀. ẹ ṣe télọ̀ ìlógun ni bí mo ti kí wọn ní ìsìn wọn ni Báyọ̀ jẹ́ ń rí ọ o ntẹ́mi máa jẹ jẹ́ ń rí ọ o jẹ́ ń rí ọ mo ní à bàbá yóò ní à ṣe yéésù ṣe télọ̀ dẹ̀ tó mọ̀. télọ̀ ti à ní ìní gbowó rédíò nàìjíríà lọ́nà rẹ o owó fresh ní mọ̀ àtúbẹ̀rẹ̀ o èyí ṣe fresh láti ṣe. Eh, nígbà bá gbowó fresh lọ yín tán àwa tó gbowó ta ifẹ̀ lè mọ ọ ti da ah, ọ ah. ti da ṣé ibi bá gbà sọ wádọ̀ yín ni ah. nígbà tí mà nígbà tí mà ya sọ́ọ̀bù yín eh. ẹni àdàkùn ọ̀ọ́yà ni o ẹ̀dá wa eh. náà jẹ́ ń bẹ̀ káà náà sí kí ni wọ́n ń gbẹnu sí gan ngbà wọn fi wọn náà jẹ group general manager gbogbo fresh fm nigeria àti blast fm o o o ti mọ síta àwọn télò ẹ mọ o ti mọ síta àwọn tí mo bọ ṣe bàtà o ti mọ síta àwọn ready made mò ń wọ ready made mò ń wọ ready. ready made tí wọ́n ti rán wọ́n ti rán bẹ́ẹ̀. aṣọ oníwọ̀n ready made ni aṣọ ìwọ ni wọ́n ready made. èyí tí mo mú ready made ni. èyí tẹ̀mí náà bùjọra yìí. ready made bí ọba ready ṣe yàn wọ̀ ni <laughs> ẹ lẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ajá balẹ̀ ìròyìn láàárọ̀ tòní kọ lọ́wọ́ kí lọ lọ́wọ́ kọ lọ́wọ́ o pé mo ní wọ́n blọ́ọ̀kì ẹ lọ́nà. wọn ò wa kankan àsìkò tó yẹ káde náà la dé torí ọmọ tí ń fi kinní tá a fi wọlé sí i ńlọmọ tó dé tí ò tí tètè fi tán yóò fi bẹ̀ sí àṣà ti dé mo lówó sọ kárí ọmọ lọmọ wo bright ẹlẹ́dẹ̀ ọjà fún ọ. ó tiẹ̀ tún Fẹ́mi Alábí èyí tó ń tiẹ̀ tún fi sí tiẹ̀ dúnra Fẹ́mi Alábí ni ah, ṣàánú ọ̀ṣun ọ̀rọ̀ mi ìdánwò gbé bẹ́ẹ̀ nù nígbà tí ọba tí rẹ jọ káròyìn nù yàrá fàánù yanjú ọmọ pé iṣẹ́ wọn ọmọ pé iṣẹ́ wọn ò tí kọ̀m̀plìtì yàrá fàánù yanjú àmọ́ra kò tí iṣẹ́ jọ káròyìn. <laughs> ó ti já sí yanu ọjà. ndọ́kan ló ní amọ̀nà tètè máa bò lẹ́sùn àti lẹ́sùn pé a fẹ́ káròyìn amọ̀nà ti dé o. <laughs> gbogbo àwọn dírámà tí ò yí àwọn ará ilé náà nù oh àmọ́ nígbà ọba ti jẹ́ pé ọlọ́run ọba hmm. ti ń bá wa ṣe kò kúrò níbi tó wà. tí wọ́ọ̀kì níṣẹ́ yìí hmm, abọ́ládé ah, salami àtàdébáyọ̀ hmm, falẹ́kẹ̀ kọ́ ní máa ń gbàjà àbálẹ̀ ṣe àwọn tí ń bẹ lábẹ́ tí wọ́n jẹ́ onílù tí ń lù fún èrò mi ti alókè odò àwọn tí ń fin nǹkan sí wa àwọn Fẹ́mi Alábí ṣeun kóka àwọn àpíà ojú òní tìyín Vincent eh, ọmọ mi nẹ eh, eh. ọmọ mi nẹ ò ní padà dọmọ ni dẹ. àwọn ìwé tí a mú wa mo rí tí àwọn èèyàn kẹ̀gẹ́ sásọ tí wọ́n wá fìbínú jáde nínú ibì kan tẹ̀léra wọn tí wọ́n à ń kọrin káwọn kọrin àwọn sẹ́nitọ̀ ni àwọn sẹ́nitọ̀ ni àwọn sẹ́nitọ̀ ni wọ́n ti ráyè ọ̀rọ̀ lórí pé security yìí nígbà tábùjá gan ò ṣeé gbé fáwọn náà mọ́ oh. wọ́n wá sọ wọ́n sọdọrin ni o <laughs> ẹ̀sìn mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hmm. nígbà ayé ìjọba gẹ̀ẹ́sì lọ́hùn-ún ti kọ́ fún henry kari whether dismissal yes. or removal oh. henry kari must go. àwọn bàbá wa wọn rántí orin ìgbàlódé ẹ wọ́n ní lórí àìsí ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ yìí àwọn sẹ́nitọ̀ wọ́n kó agbádá tẹ́gẹ̀ẹ́dùn wọ́n bọ́ síta ní abá sọ́dọ̀ orin Buhari must go Buhari must go ni wọ́n ń kọ ní ànúrí wọ́n ní ọ̀sẹ̀ mẹ́fà pé ojú ìṣòro àìsí ètò ààbò àìléèrè kásùn kádìjú méjèèjì yìí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ka ẹ̀sùn sí ààrẹ lẹ́sẹ̀ táwọn fi yọ kúrò nípò kí ni ìyókù tí wọ́n tó kọ bẹ́ẹ̀. ẹ wọ́n sọ pé àti pé bí ààrẹ bá sì kọ̀ tí ó sì sọ pé àwọn kò ní í ṣe pé pé a jẹ́ pé àwọn gan padà ṣe pé ní tí wọ́n fi kan nù ah. ọlọ́rọ̀ lọ́rọ̀ ó yìí. màá gbọ́ àwọn hmm. asòfin kan wá sọ wípé yakasai àti okorie ó lérè mọdélé gbogbo tẹ́ ń ṣe yakasai lọ sọ bẹ́ẹ̀ o àti okorie àmọ́ ilé iṣẹ́ rẹ̀ wọ́n ti sọ pé bravado ni bravado ní. pé kí ni ìgara ẹlẹ́sìn mìíràn. pé n ti ń gùn yín ara yín fẹ́ẹ́ sí i. pé kí ni ìgara ẹlẹ́sìn <laughs> mìíràn. pé bravado lásán ni tẹ́ ń ṣe. apá yín fẹ́ẹ́ wálẹ̀. all right gbogbo òwe ìròyìn ló fi sọ ọ́ di mosgo a jẹ́ pé níkòríta táwọn ìwé ìròyìn kọ yìí mosgo di mẹ́ta tá a gbọ́ nù tànú a ti gbọ́ ali mosgo ghana mosgo wọ́n ń kọrin mm. buhari mosgo àwọn aṣòfin lélẹ́yìn o níta gbangba àwọn ìwé ìròyìn tó tún jáde fún tòní ó jàre a rí ìròyìn wọ́n ní ìwádìí subsidy tí wọ́n ti tẹ̀sẹ̀ bọ̀ àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì ní house of representatives wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ pé àkúdàáyà iléeṣẹ́ gbọ́npogbọ́npo bíi mẹ́tàléníogún twenty three oil firms láàdámọ̀ tí wọn ò ló kọ́nú ìwé ìjọba wọ́n dẹ̀ kẹ̀lẹ́ operate ìròyìn yìí pé wow wàá wò lajá níta gbangba punch fún tòró òní. ok ọ̀rọ̀ tí <clears throat> ọba kọjá ẹkún ẹ̀rín lèèyàn fi rìn o àwọn iléègbọn asòfin àgbà wọ́n ti ké sí gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kó wá ṣàlàyé wá ṣàlàyé fún wa lójú rẹ lójú wòran rẹ bí náírà bá ti fojú ba dọ́là òyì yóò gbé yóò dàkúnà gbọdán ni hmm. free fall hmm. tí ń ṣe náírà yìí àìsàn kan ní à ń pè free fall o tó ṣubú dákùn ṣubú dákùn níwájú wọn ní ẹ̀rù ń bà wọn o kọ́mọ̀ lọ jẹ́ pé dọ́là kan one thousand láàfin mọ́ kódà àwòsùbìláì lọ́ba dé. wọ́n mọ̀ pé sẹ́fà gan ti ó ti fi náírà gúnbì kan báyìí sẹ́fà tí ẹ ìhalẹ̀ tí ẹ tí ẹ ti pọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá mú one million sẹ́fà lọ́wọ́ one million sẹ́fà báyìí ó fi pọ́kẹ́tì àwọn ìgbà <laughs> àpò àyà ló jù sí owó tí wọ́n fi gbà ó kàn ju àpò àyà ni ó ju àpò àyà ni. káì ẹ jẹ́ àwọnú punch fún tòní ìta gbangba ẹ̀ ní ìwé ìròyìn tí wọ́n kọ ìròyìn yìí sí wọ́n ní abẹ́ẹ̀rí nǹkan àwọn ìgárá ẹlẹ́gìrì tí wọ́n gbébọn láti lọ rèé dá ọkọ̀ gbowógbowó bullion van kan lọ́nà wọ́n ní wọ́n ṣekú pa òṣìṣẹ́ ní báǹkì àti àwọn kan tí wọ́n jí òṣìṣẹ́ ẹbẹ̀ ọlọ́run mọ̀ fàánú gba ètò ààbò ní nàìjíríà níròyìn ẹ̀ ń wí the punch lọ́jàbọ̀ ilé ìlú ọ̀rọ̀ yìí. ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní mọ̀tọ̀sẹ̀ ló ń lọ̀yọ̀ omi làákọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn hmm. àwọn ọ̀yọ́ mèsì wọ́n ti ṣetán báyìí wọ́n fẹ́ẹ́ ṣe àyẹ̀wò fún àwọn ọmọ òye bíi mọ́kàndínlọ́gọ́fà one hundred and nineteen applicants tí wọ́n ń wò pé àwọn náà fẹ́ di aláàfin ti ìlú ọ̀yọ́ ọ̀yọ́ mèsì sọ pé ẹ farabalẹ̀ ìgbà tá a bá ṣe tán ẹnìkan náà ni ó kúkú jámọ́ lọ́wọ́ hmm. aláàfin méjì kò lè sí láàfin o. kábíyèsí ọ̀wọ́n oúnjẹ tí ó padà fa ìyàn ó ṣe é pé kí ó ti dọ́gbọ́n mọ́ kọ lẹ́tà sí nàìjíríà tí nàìjíríà ò sì mọ̀ àwọn aṣòfin nàìjíríà láti ilé ìgbìmọ̀ aṣòfin ní ọ̀kẹ́ gbàjarè pé food crisis ó ti ń kàn kàn ní nàìjíríà báyìí ìròyìn ẹ pé ọlọ́run àánú làtọrọ alva dogara sọ̀rọ̀ hmm. ẹ jẹ́ ká múyàn ká tó wá lọ sí ẹ̀ka àpolú ọjà dogara sọ pé bí ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi kan bí wọ́n ti sọ pé àwọn ọ̀fẹ́ kọjá pé mùsùlùmí méjì ní ọ̀dìpọ̀ ààrẹ mú àti igbákejì lórílẹ̀‐èdè nàìjíríà muslim muslim ticket wọ́n ní. Ni ìyàtọ̀ ọlọ́run ọba kọ sí náà nù hmm. dogara ló sọ bẹ́ẹ̀ pé ọlọ́run gan ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ hmm. all right. ẹ jẹ́ kí a lọ sí ìkànnì ayélujára ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ facebook eh, live fresh fm facebook page wa tó wà ń bẹ̀ ẹ lọ láìkí wa ẹ wọlé ẹ jókòó ẹ já mọ èrò ọkàn yín lórí àwọn nǹkan tá à ń kànú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa kọ́mọ̀ jẹ́ pé àwa náà là ń dà á pa là ń dà á kún ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ ìkànnì fresh fm lórí facebook page at fresh fm ìbàdàn àwa lọ tajà báyìí bá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn nǹkan tá a kà lákòrè òun láàmú já gbègbègbè sí etí gbọ́ yín. <laughs> àwọn èèyàn síbẹ̀ lórí ayélujára wọ́n ti bọ́ túmọ̀ bravado rẹ̀ wọ́n ní àwọn Abuja senators gragra mo ṣe gragra fún mi nọ́ọ̀dù nọ́ọ̀dù nọ́ọ̀dù gra ní bravado. ibi ọmọ ìtẹnìkan tún bẹ̀ nù. why do you say gragra. ẹnìkan sì sọ wọn ni a ah, mr abayo ẹgẹdun aṣọ tí náà kẹ. tata ah, ẹ mọ fẹgẹ sakọ ẹ jẹ àjọ mọ fẹgẹ bára wa fa. all right let's go there. tí bá kàrin tèmi náà lọ fẹgẹ sílẹ̀. ní <laughs> nine minutes. ajá balẹ̀. kí wọ́n pàdé mi kún mi fún agbára. mo fẹ́ tẹ̀rí ìjọba òkùnkùn bá. ẹ̀ẹ̀kan lọ́dún ni áńgẹ́lì olúwa máa ń sọ̀kalẹ̀ láti rú omi tí odò bẹ́sáídà. ṣùgbọ́n ojoojúmọ́ ni jésù àkèrèsòrè máa ń ṣiṣẹ́ ìyanu nínú ìjọ all nations evangelical church anec eléyìí tó wà ní number one anec way onípanrin lagos ìbàdàn express way ìyànà fẹ́lẹ̀lẹ̀ ìbàdàn ìyẹn nínú àkànṣe àdúrà olóṣooṣù tí a pè àkórí ẹ̀ ní night of god love in action àṣálẹ̀ ọlọ́run nínú ìṣe eléyìí tó máa ń wáyé ní thursday kẹrin nínú oṣù ọlọ́run tó wà lójú iṣẹ́ tó ti ṣetán láti mú ìlérí r rẹ̀ ṣẹ nínú ayé rẹ̀ kìkì kó képe lọ́gán ni yóò dá ọ yóò sì bọ́ àjàgbé èṣù nínú ayé rẹ̀ darapọ̀ mọ́ wa ní thursday kẹrin nínú oṣù aago márùn ìrọ̀lẹ́ ní gbogbo ìjọ máa ń wáyé níbi tí alárùn yóò ti máa lo bàbá wa bishop àìsáyà ọlátúnjì ọdẹlẹyẹ bàbá olùdásílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn anec mass ló máa forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè sórí nọ́mbà yìí zero eight zero fifty two twenty four fifty five twelve tàbí zero eight one thirty one zero nine sixty nine seventy six nínú àkànṣe àdúrà àṣálẹ́ ọlọ́run nínú ìṣètò ṣùrì ayé mi máa ní tẹ̀sí testimony to Tayo. bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkè o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láì tí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé ká capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi tó ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà e lura. kára yín wà pa ah òun ṣe mo jẹ́rìí rẹ capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn mustif capsule wà ní danax pharmacy adamasingba tanimola pharmacy òkè aslam pharmacy mọ́kànlá roundabout mustif pharmacy àpáta solution pharmacy agbeni mustif capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ tàbí ní nọ́mbà thirty pàdékọ̀yà house anfani road roundabout ring road Ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ tọ́jú American Nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé oh eight one oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà á irú fóònù wo wá lè yẹ ẹlẹ́dàá mi bẹ́ẹ̀ làkùn mi ò sì dùn gángan débi kí n tún lọ rí ra fóònù tuntun mi. ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ yóò bá ọmọ bíi ẹgbẹ́ ti ń là yóò kàn máa sá korobá korobá lójú kan náà ni. ẹ sọ pé. mo sọ pé ilé ìtajà jado banks tí wọ́n ta electronics àti oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bó ṣe android tàbí iphone làwọn tó mẹ́nu ẹ ti ra fóònù wọn lọ́wọ́ yìí látàrí ọ̀pọ̀ àǹfààní tó sodo sọ́dọ̀ wọn. o lè ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yíkéyìí tó bá wọ̀ ọ́ tó ń ti electronics pẹ̀lú san díẹ̀díẹ̀ o sì tún lè fi fóònù tàbí power bank ṣèfàjẹ́ nígbà tó bá ra fóònù tàbí electronics lọ́dọ̀ tiwọn. bàbá bẹ̀ tó ni pé gbogbo tó bára ní jado banks all sales price ló bá dé àǹfààní rèé fún gbogbo aláràtúntà láti wá máa kó o lọ́dọ̀ wọn. ọ̀rẹ́ ṣé lóòótọ́ ni wọ́n tún ta electronics ní san díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni Dano nìkan ló ti lè rírú ẹ̀ ìwọ náà débẹ̀ kó o sì rí ọ̀rọ̀ mi wọ́n wà ní merchant building opposite queen cinema building dùgbẹ̀ ìbàdàn nọ́mbà wọn ni zero seven zero four three eight five one eight one six lẹ́ẹ̀kú sí zero seven zero four three eight five one eight one six bákan náà ló tún lè ọ̀dà lórí wẹ́bsáìtì wọn fún free delivery w. èmi ni rékàn ó yá máa bọ̀ wá gbàrẹ́ lọ́wọ́ ọlọ́run lórí òkè no more wọ prayer mountain apátẹ́rẹ́ ìbàdàn. àkórí ìpàdé àdúrà yìí ni èmi ló kàn. èmi ni rẹ kàn. ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la fi wà nínú ìpàdé àdúrà yẹn. power packed marathon prayer seventy two hours with God. lórí òkè náà mo wọ prayer mountain tó wà lápátẹ́rẹ́ ìlú ìbàdàn. ó máa bẹ̀rẹ̀ friday july twenty nine títí wọ sunday july thirty one. mọ́júmọ́ monday ọjọ́ sí one ọdún táwa yìí ni o. Dr. Dr. kẹlẹ́ bolúladé. bàbá àdúrà ak forty seven lórúkọ àlejò àgbà. ìsàlàwìyẹ ìlàjà akẹ́ látọ̀dí ọlọ́run sọ bẹ́ẹ̀. tó ìmọ̀ ní kẹrẹ ajé máa ń kọrin ẹ̀mí. ọkọ̀ bọ́ọ̀sì ọ̀fẹ́ máa wà ní tantalize ìwó road. láti máa gbé gbogbo yẹn wá sórí òkè lọ́ni twenty nine àtọ̀ ní thirty. láàrin aago méjìlá sí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ méjèèjì. ẹ̀yin tẹ́ ń bọ̀ fúnra yín. tẹ́ bá ti dé ju òkú àwa mọ́tò tó ń lọ sápátẹ́rẹ́. ẹ̀yin tẹ́ ń gbé mọ́tò yín bọ̀. ìní ogun ìṣẹ́jú péré ni lórí òkè àdúrà. fàkúrẹ́rẹ́ àlàyé gbé zero nine zero three six two eight five six eight four. jésù retí rẹ̀ jẹ́ àjọpàdé níbẹ̀. Dangote cement alára gbàyídá tó ti gbára mi dé o ṣẹ̀kẹ̀ ń dúgbẹ̀. ti dé ìpele kìíní bẹ́ẹ̀ bá ṣe ra dangote cement ni ẹ máa wọnú àpò ká ẹ jẹ̀bùn falafolo ìpele kejì láti ṣàkọ́tọ̀ dangote pẹ̀lú alifábẹ́ẹ̀tì tẹ́ bá bánú àpò cement tẹ́ bá rà kẹ́ sáré jìfà mílíọ̀nù kan náírà ìpele kẹta lolúborí gbogbo ẹ̀ tó gbọ́mọpọ̀n níbi tẹ́ ti ṣàkọ́tọ̀ alifábẹ́ẹ̀tì dangote ṣùgbọ́n alifábẹ́ẹ̀tì kan ó gbọ́dọ̀ lámì ẹ̀yẹ àṣà dangote lórí tẹ́ fi jẹ mílíọ̀nù márùn náírà àdéhùn àtàsọtẹ́lẹ̀ ń bẹ o. one cement for Africa. I say Dangote Dangote cement kí lè ó dúró digbí. ìjọ Velocity Gospel Grace Ministry àpáta nílùú Ìbàdàn pé gbogbo èèyàn síbi ìṣòro àgbàyanu olóṣooṣù ni tá a pè ní àṣálẹ́ orí ọ̀fẹ́ ńlá àkórí tóṣù keje ni pẹpẹ orin ìyìn ńlá lọ́jọ́ ẹtì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù yìí ní dédé aago mẹ́wàá àṣálẹ́ tó bá wá di ọjọ́ Sunday tó kẹ́yìn lóṣù yìí July thirty one ní àkànṣe ìsìn ìfi àmì òróró yàn láàrin aago mẹ́fà ìdájí sí mẹ́jọ òwúrọ̀ pásítọ̀ Enoch Fọlọ́runṣọ́ ní àlùfáà olùgbàlejò ìsìn méjèèjì ó wáyé nínú ìjọ Velocity Gospel Grace Ministry ma Alin layout off akẹ́rẹ́fọ́n street Meridian bus stop Apata Nilu Badan. The Lord City Gospel Grace Ministry Akpata Ibadan invites you to July Great Grace Night. Theme Altar of High Praise. Ministering Lady Evangelist Kende Akinwale, Lady Evangelist Sheifumi Olumide, and men, women, youth, and children of great grace, as well as the church choir. Time is 10 p.m. on July 29 at the church auditorium, and on Sunday, July 31, there will be a special anointing. Bómi tuntun tẹ́jà tuntun wọnú odò. lọ́tún lọ́tún àrà ọ̀tọ̀ ni ọjà ìgbàlódé gsm international market ṣèyí mákindé máa ń ṣe bẹbẹ ẹni tó bá fẹ́ ra ṣọ́ọ̀pù níbẹ̀ tàbí o fẹ́ gba ṣọ́ọ̀pù bó ṣọ́ọ̀fìsì fún ṣẹ́ ajé rẹ ní gsm international market ẹ tètè lọ forúkọ sílẹ̀ o. paluda paluda ẹlẹ́ẹ̀lẹ́ international market ti parada ó di gsm international market lákọ̀tún fọ́ọ̀mù ti jáde o bóyá o fẹ́ ní ṣọ́ọ̀pù ọ́fíìsì o fẹ́ rà ní tàbí o fẹ́ yálò fúngbà díẹ̀ tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ bí gara òkè ìbàdàn north scda pẹ̀lú àjọṣepọ̀ wabotech limited ló ń ta fọ́ọ̀mù ní ọ́fíìsì mọ́kànjọ́lá ọ̀jẹ̀wùmí and co ẹsẹ̀ sọ́fíọ́s ní ọ́fíìsì wọn tó wà ní òkè pátápátá jericho mall onírèké ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè oh eight one three eight five eight two six oh six àti oh eight oh seven oh five five eight five two two tàbí oh eight oh three two five two five three three three gsm international market lọ gba fọ́ọ̀mù tiẹ̀. man, the pillar of the whole. Bàbá màmá ọ̀gbọ́n ọkùnrin ó yẹ ká lọ gba agbára nínú convention. ti CAC gbaremu center. ọlọ́run tó pe pastor sí ọlá yìí. ó ṣe tó fẹ́ yọ̀ǹda. àṣẹ orí fún gbogbo ọkùnrin látọjọ́ friday twenty nine the sunday thirty first july. men the pillar of hope. ọkùnrin òpó tó gbélérò. ìwọ náà wàá gbàgbára láti ṣorí ní gbogbo ọ̀nà. kí àṣẹ tó káwọ́ ìdílé bọ́ sọ́wọ́ rẹ̀. lábẹ́ ìfàmì òróyìn pastor O Emmanuel. ìyanu olúwa praise ni ó máa léwájú àwọn olórí ẹ̀mí. mr yọ̀dẹ̀jì ọdún lárù mẹ́ event coordinator pastor c ọláyà yóò máa gba gbogbo èèyàn lálejò bẹ́ẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ọkùnrin nínú ìṣòro lọ́jọ́ friday twenty nine ọjọ́ sunday thirty first nìrúgbẹ́ àjọ̀dún nínú ìjọ cac gbaremu center leaders junction tribune road mọ̀lẹ́fàlàfíà òkè àdó ìbàdàn ẹ̀yin ọkùnrin o ó yá ká darapọ̀ friday àti lọ́jọ́ sunday káṣẹ láti tayọ balẹ̀ wá. ìpàdé àdúrà ajá balẹ̀. ìpàdé àdúrà olóṣooṣù bẹ́tàìdà one two three iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọ̀nà bẹ́tàìdà lọ́jọ́ wọn ni ló ń ṣẹlẹ̀ níbi ìpàdé àdúrà yìí o. ẹ gbéra lẹ̀. lórúkọ jésù ìwọlẹ̀ rí kan bàbá ṣe bí ọba lónìí kò máa bọ̀. ẹ ẹ ó ti dé o. ìpàdé ọjọ́ olóṣooṣù mẹ́ta yẹn wọ́n tún tiri. oṣù kẹjọ ọgọ́ sọdún yìí tún ti kó. àtúnyẹyẹ máa mọ kájọ gbàdúrà kọ̀ọ̀kan ọ̀sẹ̀. jíjẹ òjà kára àánú gbà. kágbọ́n mọ bẹ́ẹ̀ bukọ́ yẹlu wà látọ̀kẹ́. gbogbo ènìyàn túyẹyẹ máa bọ̀. ní ṣebí ọba quarters ṣebí ọba bus stop gbàdémù ìdíyòbí yẹ pọ́tẹ́rì àyíbádàn. monday on the one tuesday on the two àti wednesday on the three oṣù kẹjọ august ni o. ó ní sọ́jà àgbáyé ni. apọ́sù dr sẹ́mu mustapha jẹ́bi. bàbá ṣebí ọba. àtọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí lọ́ba máa wà mbẹ. bẹ́ẹ̀ sáyidá one two three. a kì í ṣe ní tóṣù kẹjọ yìí o. tó o bá wá. wà á gba àlejò ayọ̀ àlejò ńlá. ọgọ́sì sísọ nínú oṣù ọgọ́sì lórúkọ Jésù gbàgbẹ́. jerusalemu ìlú ògo gbogbo ọmọ ọlọ́run tó ti wá ń jẹ̀rọ àti fojú kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ilẹ̀kùn àti lọ sí jerusalemu ti ṣí sílẹ̀ láti lọ fojú kan ọ̀pọ̀lọpọ̀ àyè tá a dárúkọ nínú bíbélì bíi bethlehem galilee nazareth canaan shiloh òkè tabora odò jordani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ you fit fly náà ló tún tó bẹ́ẹ̀ ìrìn àjò mímọ́ lọ sí jerusalemu ó tún ti yá o lọ́tẹ̀ yìí prophet peter adeniyi olówó pọ̀rọ̀kú ti ìjọ love of christ chapel international ministries ló máa léwájú ní sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ sí sunday ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún yìí tètè yọjú sọ́fíìsì you fit fly tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero nine zero one one one one one one nine zero tàbí zero eight zero nine three zero zero two zero nine six ìrìnàjò mímọ́ lọ sí jerusalem pẹ̀lú prophet peter adeniyi olówó pọ̀rọ̀kú àjọ máa lọ ní. bílẹ̀ abadé máa yára gbó fọ́mọ mi ọmọ mi wà rí sí o. ọ̀rẹ́ wa ń bọ̀ wọ́n ti mú páàsì ẹran léyà revolution nutrition plus property ló mú páàsì ẹran yẹn débi. wo ẹran léyà ọdún yìí ìrọ̀rùn ló bá dé mẹ́nu. èèmà ó ti mẹ́nu ẹ̀ jù bó bá dọ́dọ̀ rẹ̀ mi ò lè dọ́dọ̀ tiẹ̀ náà. revolution plus property léyà extravagant promo ìwọ náà gbà. tó bá fẹ́ tán èyíkéyìí ilẹ̀ revolution plus property tó bára tó o sì san àsánlé owó tó tó hundred thousand naira àwọn ẹ̀bùn alágbára ti wà ńlẹ̀ fún ẹ bíi báàgì ìrẹsì fifty kg àti twenty five kg òróró three litre tàbí twenty five litre adìyẹ ààyè ewúrẹ́ gas cooker sábàǹbarì làgbo léyà tẹ́ẹ̀tù máa fi ṣèfàjẹ́ àárín ọjọ́ kẹrìnlá oṣù kẹfà sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje nìfẹ́ eléyìí wà lẹ̀ kàn sí www.revolutionplusproperty.com fún àlàyé ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine Revolution Plus Property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. Christ Apostolic Church Mountain of Mercy orí òkè àánú ẹ̀rí èkìtì dáa. Àdúrà àkànṣe àdúrà onímájẹ̀mú ni agbára bíi ti gbani làkòrí ẹ̀. Ibi ayé dèmi mọ́ òòyì wọ̀ nìkan wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n friday mọ́júmọ́ sátidé july yìí lọ́lọ́run babajọ sẹ́fàyọ̀ babalọ́lá yóò fi máa nọ prophet amos ọláòjó jp prophet peter ilésànmí jp prophet musa samuel jp ṣáájú ni pastor lukayo diamure sọnà subitẹ́dẹ̀n èrè òyò ti fà dùà sígbàdí àdùà àgbàlá lórí ìdẹ́kulẹ́sí àdùà tọdún yóò òwúrọ̀ ọ̀sẹ̀ ti àṣálẹ̀ làdùà tó gbóná girigiri yóò fi máa wáyé lórí òkè àánú evangelist bukola abraham lẹ́ni evangelist olúbùnmi òní pẹ̀lú pẹ̀lú sista oyèláwọ̀ dọ́lápọ̀ ọba ńlá máa kọrin ní twenty seven twenty eight and twenty nine july prophet esikaya olúmọye ọ̀làdẹ̀jì csc e general evangelist csc e mountain of mercy orí òkè àánú èrè kìtì gbàlejò ẹ̀mí mímá ní twenty seven twenty eight and twenty nine oṣù yìí wàá forí kófò àdúrà tí o máa jábọ̀ sọ̀kalẹ̀ bí ọ̀wọ̀rọ̀rọ̀rọ̀ òjò. nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣàfihàn ẹ̀bùn ọgbọ́n àtinúdá tọ́lọ́run fi jíǹkí wọn fún gbogbo àgbáyé rí. ìdí nìyí tí talent in trenches development foundation fi ṣàgbékalẹ̀ ètò alárinrin fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tó jẹ́ tìjọba nípìnlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó ṣàfihàn ẹ̀bùn wọn fáyé rí níbi táwọn akẹ́kọ̀ọ́ tó kógojá nílé ẹ̀kọ́ gíga yóò ti wá pàtẹ iṣẹ́ arts and crafts ìmọ̀ engineering technology àti entrepreneurship akẹ́kọ̀ọ́ tó bá yege jù ni ó lọlé pẹ̀lú mílíọ̀nù kan náírà àtàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ irú ẹ̀ nìyí talent in trenches thursday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó wáyé nínú gbọ̀ngàn mof twenty one tó ń bẹ ní ring road nìbàdàn èyí ni ẹ darapọ̀ mọ́ wa ní báwọn akẹ́kọ̀ọ́ tẹ́bùn wọn bá tayọ jù ló ṣe máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó jọjú ọ̀fẹ́ sì ni gbogbo èèyàn darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà ṣùgbọ́n àgbà yìí níyànjú pé kẹ́ ẹ tètè dé fún ìbéèrè àtàjọṣepọ̀ pé zero seven zero three one three one five nine seven eight tàbí kó o kàn sí www.talentintrenches.com.ng talent in trenches